amma ba'adu ingini abida Allah ta'ala ki kuwa da biya kare boka watuwa ahkamul jana'iz yonan yiwa al-sheikh Muhammad Nasir Din al-Albani rahimahullahu ta'ala wakati wa kidilika nyome gwiji lesson 102 majlisi dilika nyome gwiji dilika nyome gwiji 112. Then Usha Abakwa, Usha Kelu Abakwa, Inulume, Inulume Ifodo 1447 Hijriya, Naam, Kefa Kefa Abakwa, ọdún 1447 hijiriya oṣù àmẹ́nẹ́hu ikùnmọ́dọ́ àkíní november òun ológun yọ mẹ́la ọdún 2025 miladiya katuwadi page 199 page 199 ọ̀tàkàdá ọlẹ́ kéjì kìbẹ́bọ̀ alẹ́bọ́yà dí page 199

تخريج حديث لله بو أكرم بكم أغنه رواه البزار والطبراني في الكبير ورجاله رجال الصحيح وقد أخرجه ابن ماجة إكالمو أما يبكي أكي قلت لكنه شاذ والمحفوظ أنه من مسند سعد كما بينته في سلسلة الأحاديث الصحيحة takhrij hadith lẹ́yìn náà ṣe walil hadith shahidun min abi yin hadith lẹ́ṣe yin nijali min hadith abi huraira kò fi hadith abu huraira marfu'an hadith yake shi marfu bi ma'ana yake kwalwa nibi abake kuma ci zuwa nibi abake ka kisha nibi ci ɗan kuma don marfu da hadith yake ile kwala tuba nibi lo Eh, yani bi lafzi ona kanibi kolalele shikakini idha maratum bi kuburina wa kuburikum min ahli jahiliya shan kuma hali wojinu yiwa du wojinu yiwa wa kuburikum abe kojinu yime ojinu ya buwa imi abe kojinu ya bime min ahli jahiliya ko abu jahiliya ibi ogun se po igbele be kuma makare ba dini ni ibe duki ci be wa be ke be duki chaka ci be me me ale go yinu jene de hi bo gene ledu fa akhbiruhum madina bali muma annahum min ahli an-nar taka ma ci bo na ma ci ugulo hadisi ka shoye lede ije ale hadisi lede ibn sunni so akwomo gbogbo dawo gane eh takhrij hadith na ma won se oba meta ro rodo mo <coughs> amda ba o yi masala 126 or like 126 yen hi wala yamshi baina kuburi almuslimina fina alayhi yani walule agbade ojinoji ama bapa pe daweni ọ̀la ẹ̀dà iná tó jí ló yí o máa kàdẹ̀ ẹ̀dà iná tó jí ló yí gbogbo màkà mú nà ẹ̀dà iná tí òwe wọn alálẹ̀ ojú ló yí àmúnẹ̀ kẹ́nẹ̀dà tó máa Ma ọ̀làlẹ́ máa kà ní nílẹ̀ báyìí Otu chekwụ ma ma nne data ojinoji ya ma abakpanu ojinoji ya ma kaviri ha ma ne data oyi n'alali ii ma ne data ojinoji ya ma kaviri ali because oji ma eko ojinoji ya ma abakpa na ịba ojinoji ama ma kaviri inoji ma ilem alabira ajugo ojinoji ya ma kaviri inoji ma ilem odegba kene ka aka kinihi eh jinoji ṣe jinoji ń ṣe yi jinoji ṣe jinoji yóò nẹ̀kẹ̀ àdíhò jinoji yi wọ́n lámà ọ̀lẹ́kù ẹ̀kà kún ma nẹ́dà tó jinoji yá mà káàfiri máa nẹ́tọ́ mọ́ ibi ẹ̀nẹ̀ nípò ákàgẹ́dẹ́ àkáàfiri ọ̀hún tí àkáàfiri ehùn lẹ́ tí àpé wọn gbọ́dún ma ojinoji ma mú ní ma ma wọ́n yọ ojú wọn ma ọ dụrụ okoto yi ma ada hiyo ma ya yuda ma ṅọ ubi ṅọ abụ mbere ubi ate ojinoji ma uche iche gbọgbanye ate ma adụbi kpọ ma adachi ji aṅụ maka uye nwa ma gị ojinoji ma gị ma gị abịa ojinoji ma lele ihe na ata ile ịnụ ọda islam ya ya ma malin wala yamshi baina quburi almuslimina fina alayhi ojiloji ya ma ba pa boku ma ka ma ba pa jijo yeni wa ne de meji jilo molen li hadith bashir bin al-hanzaliya dur hadith bashir wa hanzaliya yaka kini baina ma umashi rasulullahi sallallahu alayhi wa sallam eni un pa nibi pere nalu le dama umashi rasulullahi de òun pa níbi àmà pẹ̀rẹ̀ mànú lẹ̀ náà lè àtà aláàkóbúrì mùsùlùmí ọ̀làlẹ́tẹ́ gbogbo a mà ní pọ́ìntì mẹ́ta kójòwé yìí dáṣì dáṣì dáṣì rẹ̀ alùpùpà mi pọ́ìntì mẹ́ta kójòwé adùnkà kí ni iná mọ́ ọ̀làkùnmá mà gbódàbà lójúun ẹni táka níbi ilẹ̀ akẹrẹ̀ bó jínójì àmà àbàpà mà wọ́n mi pọ́ìntì mẹ́ta kójò kiadu ngafi ngona mala ma kuku wo mole yongena unpa nabi sallallahu alaihi wasallam manule nali anabi liujini jama bapa wa baina ma huwa yamshi alkinule la inule nali izhanat minhu nadhara kati inoloda inoloda gane inoloda gane isejukwane gigu fa idha huwa birajulin taki ali onekeleka yamshi baina alquburi onekeleto ojinoji talu lalali alayhi na alani enekelele ne daire eda miji dere ero yera hoyi eda dere faqala taka nabi sallallahu alayhi wa sallam taki kangone kelele akinihi ya sahiba sabtiyataini weke neda sabtiyah ẹ̀dà ẹ̀dà lódú ẹ̀dà lódú ó bẹ̀ẹ̀ dé lẹ́ṣì sẹ̀bìtíyà ohun màádọ́ èyí ni abájọ yìí ó nẹ̀ nẹ́ẹ̀dà máàkì ni wọ́kẹ̀ nẹ́ẹ̀dà búùtù wọ́kẹ̀ nẹ́ẹ̀dà sandal wọ́kẹ̀ nẹ́ẹ̀dà ẹ̀dà sílípàsì àbẹ̀kú wọ́kẹ̀ nẹ́ẹ̀dà ya sọ ahíbà rọ́bà rọ́bà ẹ̀dà kìí máa náà yìí ni rọ́bà rọ́bà màádọ́ ta unaenne da ila ya fi ya sahiba roba roba ba fi ya sahiba boot ba fi ya sahiba canvas annabi akuwa ka ne sabati yayi alki sabati ya tika sabati ya tika alki sabati ya tika eh da sabati ya meji ganele mu gwo medele gworiyo fone zora ta kone kelele agane ena kola ena doda midegi فلما عرف الرجل abone kelele abi maka kene gi akola ogide rasulullah sallallahu alaihi wasallam kaka nebi de aluki maka ka da do daun khala na alayhi erere meda o meji wo aluki wo fore ma bihi ma e ma ya ka da meji le ko polo jo na yigi meda nko polo to ile mdu ngakini maneda tojino yali egbazame na nibi anibi moda dungene leki meda wo enele ameda wo akhrajahu ashabu sunan hadithi gide dio takada ami ashabu sunan unshi ibn maja abu dauda an-nasa'i man at maduma ami ashabu sunan mayni wa ghayruhum man boki bobo magba hadithi lelewa wakɔdi mabɔ bi tɛmamihi hadisi gidɛ ati hɔla kaw jiwu aliju ɛkpɛkɔn eye masala eti etikele wudu mɛ tɔ iya mami nɔmba do tí o taka da wa nɔmba lɛkuma do tɔ mami nɔmba wan do tɔ sakuma wɔn ni o taka da footnote kakini kɔɔl alhafizu filifati alhafizu ɛnɛ o ibuna hajar alaskɔlani ìṣèdúwáyọ̀ tákàdá kùmádọ́ àkíní alifatihul bari volume kẹta ẹ̀dọ̀ tákàdá àdèlé kanyọ́gbọ̀ mẹ́ta ṣẹ́kà kí ní wal hadithu yadullu yẹni hadith yìí kìdẹ́ bá yàádù ngọ̀wá kàkí ní ala mashi bayna al kuburi bin ni'ani kàkí ní ọ́dà angejun turukó nẹ̀kí tó owó yínójì alùlẹ̀ pàẹ́dà ọ́dà angeju ko na kiti uwe ojino ji alule paedan okay sheikh ma kini beina uwe ojino ji ne automatically sheikh ma ojino ji te abajo yi maybe oko odo o ma wajo ne de da me omo ojino ji le me ẹni iná dàdá gì mí ẹni iná dàdá gì mí ẹni iná dàdá gì mí ìṣàgbàdo yínójì ní ìjìdá ọmọ ìta hmm? ní àbẹ̀kàkí ní ugbòkùnmẹ̀lá àkàdé àmọ́ yínójì táà ló dẹ̀ èmi gìdẹ́ àbájọ yìí àṣò yínójì ètò òmúnẹ̀dẹ̀ mẹ̀ẹ̀dà náà kẹrẹ bóhun ńdàṣà kí mẹ̀yà àgbàdẹ́ sọ lè fi ní ẹmọ múnẹ̀ kì ní kí yẹ́ kẹlẹ́ òní àmúnẹ̀kùnmà nẹ́ẹ̀dà ojúlójì ṣẹ̀rí àdín islam ẹgbàdúkùnmà ọ̀dà ṣe máa dejú gbó mọ́síláhà ọ̀dà lẹ́lẹ́ ńlá because hiflu nafsi déhàmí alimakasiri ṣẹ̀ríyà èdè gáàdì onúgbònúgbò nẹ̀kẹ́ àṣàdí ni tó dábánilẹ́ ṣẹ́ńkú ugbókùnmẹ̀wádùn nẹ̀jì yìí ṣẹ́ńkùnmẹ̀ líkàkí ni a nẹ̀ ọmọ kìmúdà nẹ̀ kékèǹṣe ikeke dane ọmọ abeka mo jugo dane abeke nke awunyere dane ọmọ leba òkúta yogo yogo yogo emenigide tane emere tane òkúta ko tinyere emere tane kifi ko tinyere yo meja ka na alu la leba ya dene ni ama o che nko jinu ji che dere mane ke ngbu ma ẹgbàlẹ́lẹ̀ mẹ́mẹ́dàmẹ́wọ́ so ina mẹ́nkú na adéjúgù sometimes ẹnẹ́kà dọ́mọ àmẹ́wọ́ gẹ́gẹ́dẹ́ òun máa mọ́ ntákì mú ìṣọ̀kọ́ pàtì ti fọ́lá gẹ́gẹ́gẹ́ òtù yẹn rẹ̀ ìmẹ́rẹ̀ dùn yàtẹ̀ ìmígẹ́gẹ́lẹ́wọ́ ìdàgbọ́n sí nílò lálú tí wọ́n ṣẹ́rẹ́ kà ṣẹ́rẹ́ méjì òun nẹ̀kọ́ òtù yẹn rẹ̀ ìmọ́mọ́rẹ̀ dùn yàtẹ̀ wọ́n mọ́ ọtí yàn wọ́n dàbí wọ́n mọ́ ẹ̀rẹ̀dùn máyánẹ̀ ìgbéyìkù máa nẹ́ẹ̀dà lóyún wọn àgọ́ máa sí tààrùkà nà ogbè lẹ́dọ̀ ọmọ àbájọ yìí ẹ́ ìkéké dáná ọmọ yìí gị ni óòlù apáyánẹ̀ tàbálì nẹ̀gbákàdọ́mọkọ olùṣẹ̀ páyánẹ̀ ma mọ́ nẹ̀dọ́ akọ́mọ adájì óòlù ìkẹ́ apáyánẹ̀ olùgbòlùgbò ẹ̀tẹ̀ gbẹ́ẹ̀dá yìí ẹnìkan wọ́n dẹ̀rẹ̀ máyánẹ̀ ṣe ń fi dábá ní lẹ́mẹ̀mẹ́dà mẹ́kúnyẹ́ rẹ̀ Islam ìṣàṣọ́dà dúkìá àmúnẹ̀ kede ya di way out wo ma tere gba ko me me yan face e ala mi ra ju me so ma gweda ojiloji emu da ni kin nan kin ni je o ma neda po en kin ni je o ma neda le ebo nga suri de abewa abewa abenyewa shalija abujira ja ti oje ya ni ojiloji se fe te ane asenyo jali kuma dere mane kuma ma idama ne ayo ma ma yu ma loyo kama ge ama gal ma jira be ki ma le ka ji dinu ki akola le ma mi ni to ma cho ai amene de ha le yo oju la ka le mu ni ngada gore gbe ku ma ne danu mo igbo ki ne danu le ama aye ku ma ó yẹ́ gbìtì ohun màá ń ṣàdí ní àṣì ẹwọ̀n ìtúpẹ̀kẹ̀ adábáyí ṣáálẹ̀ màágbó máa bel abọ́dàkà ẹ̀hùn máa dẹjúgbó ìdọ́mọ̀ orin máa láàkà kí ni èfòtò lótù lẹ́ni wà àgọ̀rọ̀bẹ́ ibùn hazmi hazmi <coughs> yẹn ni <coughs> mahmudu ṣe lè fọ̀ torú kò nẹ̀kí lulẹ̀ àgbàdé ojúlójì kò nẹ̀kí nẹ̀dà lulẹ̀ àsàbẹ̀tíyà àmá ẹ̀dà ìsàbẹ̀tíyà kété ohun lẹ́màdù fọ̀ yìí dúnà rẹ̀rẹ̀ ha ẹ̀dà ìsìlípàsì àbẹ̀kẹ́dà sandal àbẹ̀kẹ́dà búùtù àbẹ̀kẹ́dà olùjújòjì dú rọ́bà rọ́bà dúkùmàjá ní abájọ yìí yẹn ni ilẹ̀ dé ẹ̀dà kà níbi hánà ẹ̀hùn kí bùn hazm kalẹ̀ ọ̀lẹ́ lẹ́kọ̀ọ́ kàí orin albani tó ń amadọ́ alhafiz ibn hajar al-askalani yẹ́ ni ọ̀la gọ̀rí ìbùdẹ̀ ọ̀la ń tukọ̀ lónú jòwìsí ọkọ̀la kéjú ìmálẹ́lẹ̀gbẹ̀ púpọ̀la yọ́ àmìmálẹ̀mí dún òǹkọ̀la ọlẹ́ṣi ni wọ́n àgbàrábà eh, ibn hazm ẹni wa huwa jùmúdùn ṣẹ̀dìdùn ẹni hì yíò lẹ́lẹ́bà ṣi ẹun kì máa nọ̀ pa dídí mi máa ti jùmú náà kì sí jáàmìdù náà kì máa nínú ihò dídí mi nílẹ̀ arábọ́ka kí ni jáàmìdùn àbàkí jìmáàdàtún àmì non-living things lẹ́ àmẹ́un kì máa ní mi nínú ọ̀lẹ́lẹ́bà enkima ni didi mini ka nshi abaku kola imami moda didi mini nshi enke minje in wa amma qawl khitabi in kola yake al khitabi kunka yushbi an yakuna an-nahy anhuma lima fihi ma min al khuyala uqolin kunka shiga kinihi eni kuma doki al khitabi inola inola kunka yenihi ikani enkita kuma ma ne da sabatiya ni shikakini edile ba abichede punake ashedi jine daga inchi e, e ba eolechi unwa nibi hanayi lima fihi ma min alkhuyala tuduki enun tujinu yalali uche oye hineka unche so ede duki ma cheda ejine nchin ìṣẹ̀dá ọ̀pọ̀ ọ̀pọ̀ àbẹ̀kẹ́dà ọ̀làmù òun nẹ̀ẹ́ bẹ̀kílẹ̀ àyájẹ́ nẹni alùpẹ̀ máàlì ní àkùnrin máàlì ní ẹlẹ́wọ̀n dojú bí òun lọ́mọ̀ to fa innahu muta'aqqabun bi anna ibn umar umar lenihi olewu leba ona kuma anya chi rejoin da ngola olele ba tika kina abdullah ibn umar ba kana yalbisu ni'ala sabtiya abdullah ibn umar oncha eda sabtiya gidai ba oncha ne wa yaqul ya ngocha ka ginihi inna an sallallahu alaihi wa sallama kana yalbisuha yani onugunu ga annabi ba yin wasu annabi da sabiti a gide onugunu ga annabi wasu annabi abdullahi umar isa annabi yani onugunu ga annabi ya wasu annabi hadith la wa huwa hadithun sahih hadith fa yolo mi sey wa da kan nabi sha ne kabla bin umar sha e o shola ne kide hu to shola e da kuma kini ene ki ne be ko lo e o lesson na adọ́jọ́ lẹ́kí mẹ́dà lẹ́wọ́ ìṣọ̀lá abáni lẹ́yìn ṣe ní ẹ̀líkó ìṣọ̀lá imam lẹ́yìn ṣe ní wọ̀kọ́lẹ̀ àtọ̀háwí ìmáàmù tọ̀háwí ọ̀hún àkò wọ́n ṣe táwí ilẹ̀ hadith lẹ́lẹ̀ òun ọdẹ ẹnẹ hazmi òun ṣe ní jòdòdó ẹlẹ́kẹ́ẹ̀jì kò máa dódó nwa òun ṣe alìkẹtọ́bí ẹlẹ́kẹ́ẹ̀ta kò máa dódó ńwá òun ṣe àtọ̀háwì ẹwọ̀n àtọ̀háwì kàwó yóò ọ̀là ẹ̀dà lẹ́lẹ́ n'ihi ojúlójì òun yẹ́ na ha e hana kò máa hana ẹnẹ́kì náà ẹ̀dà kìdẹ́ ka na ona kamanike dọlalẹ translate ẹlẹ kamanike interpret kamaniki ọna kamanike ala annahu kana fi na alẹ́ ìkẹfẹ́ kí àkíní ìwá dẹ̀dà ńlẹ ẹwọlẹ́ sí ìgbà níbi ẹ̀ka kẹlẹ̀kẹ́ mú gbẹ̀dọ̀ ẹ̀lẹ́kọ́ sallallahu wasallam yusalli na ade da dayale cowota o me lukede anibi ade da cowota shenki waye ma don tuwen ke jita ka nibi akenele ke me da wo ojinu jo mole ibe ki kultu o albani chere di eni wa hadha possibility ele ego ka ki ka ni ona ka pa ego lale bo ise geja yenu olile ba olile mi merola ni ika ni ki waro domo ile di don ile don bal jazm ibn hazm bi butlanihi ongo ibn hazm ba onwe ho me de un ne ka kini ole ki mamu to awe ke ka ki ika ni ki wado e ba yo lile yin no lile se pagi wa annahu min at-taqawul min at-taqawul ala allah ile da be ne ko ko na do ona anyulu anyulu dojo abe ko la ko jo maka ni ko ne kika yi ogele ka ero mo to dem ga gini kanishi ka wa ziwa do ya be kini ne ga ziwa do ego wa ke ka ba atakawula ala allah demo turabanele wal akrobu enwe ki me marutu le papochaka enwe kitaka nebi maje kuma neda toji no ya alale mi. ikani shi wa do akani kitode oje oje yi ni ile don wal akrobu yeki me merutuli enki neki ka nibi jemu makma weda leba annan nahya min babi ihtirami al mauta sika gini e hana one kiwe ne da tejinu jala leba ile difi ona ka e ko ne neki jeun kineke bojima ma bokiku because bokiku matinu ma odo jima ngama ma jagini ẹ̀tọ́ òwe máa lálẹ́ àbẹ̀kẹ́ tó jí máa lálẹ́ dúdúkẹ́ ìwé nẹ́ẹ̀dà tó jí máa lálẹ́ ní bá bí i tẹ̀rá mi lè mọ̀ta rẹ̀ náà fòhúwà kẹ̀náyì ánìlì jùlú sí alàkàbàrì yẹ́nì yẹ́ lẹ́bà ìdábẹ̀nẹ̀kàkí na ọwọ́ ẹ̀rù rí wánú jínújìn ojínújì kó nẹ̀ sí wánú jíun èèyàn ìrọ̀gẹ́nẹ̀lẹ́ mistake kò máa ṣe ní yọ àwọn ojínújì kọ́ àwọn búlọ́ọ̀kù kó lóde tákàmọ̀ wánú jí búlọ́ọ̀kù lẹ̀ it's a very big mistake mistake ẹ̀jẹ̀ náà nìṣe mistake ẹ̀wọ́ jì nìṣe ẹ̀ máa nọ́dọ̀ ní jínújì ní mẹ́wàá ní ojínújì ní tákì bẹ̀tẹ̀lẹ́ máa ń ojínújì lẹ́lẹ́ máa ọ̀ máa táìsì tí ojíun táwọn máa dàṣítọ́ máa ń amewuledu ame abokuma de ha di ni omu na echa ka achi ame amabakwa mechewulen mechewulen yile no mo so yanhi wa alayhi agalaku على الكبر الآتي المسألة فكرة 128 فكرة كيف وعليه فلا فرق فلا فرق بين النعلين الثبتيتين يعني إن أكثر في ẹ̀dà ìsẹ̀bẹ̀tíyà ní wàgà ìríhì máa mínà dì ààlè fáàmẹ́ dòmúnà ẹ̀dẹ́ kùmà nẹ́tàkà níbi hánà yìí e alẹ́tí alẹ́ ha ṣe'arun ẹ̀dà ikọ̀ kì ní ìdùdú adójúun manya mẹ́ ẹ̀dà ikùmà nẹ́ ìgbélélẹ̀ ina kọrún ìzìlì kúlì sí masábẹ̀tì wáhìdà èjèèjì wọn àbẹ̀kọ́ gbọ́dọ̀ àmẹ́ẹ̀dàlẹ́ ọ̀pá kéèté òyàlè yìí filimeshi fi ha bainal kuburi efe da me da lelule agbado jinuji wa munafati ha maye ha na enedulule paye ha na ogbodule okete ise lihitirami atodo jinuji kuma tini kuma bujimamo turu kuma tini kuma dojimamo jinuji wa qad sharaha zalika ibn al-qayyim ibn al-qayyim shi sharhi wala gidai takada tahzibu sunan wa naqala an al-imam ahmad ìyàwó dọ̀la fúgbò imam muhammad annahu qala kàkí imam muhammad ṣe tàbí ní hadithu bashir isnaduhu jayyid hadithu yake bashir ba haka dai isnadun shi isnadun mamalan ce azhaba ilayhi eh illa min illati eni to wolkeke inolo tikika ime وقد ثبت ان ان الامام احمد كان يعمل بهذا الحديث ما الامام احمد با اشاكو لو باي حديث كده hadith ẹ̀ dé wọ́ta ma ó jí lójì gidai imam muhammad ta ṣe kọ́lọ́kọ́ ọ̀kọ́lá abu dawuda fi masala abu dawuda ṣe duwa masala ẹkìdè liyo ejiyàn mẹ́jọ àkínihin ra'aitu aljanaza imam muhammad ba ṣan kò wàíta òkú ṣe ó jí lójì ba fakọrùba min al-makabir fakọrùba min al-makabir kì í mẹ́rọ jí lójì máa yóò معكم عمرو جنوج مبا امام احمد ارررربا خلع عليه مدان ونوم كيف معكم على جنوج نو ما مي مرو جنوج imam ahmed mẹ́rin ń gbọ́nà ọmọ tó dẹ̀hùn tó dú òjì maka bí ilẹ̀ ṣe adúnmójúlójì ẹ̀bàzámẹ̀ níma ìyàmẹ̀ níwa abájò ní àṣàká nẹ́tù yẹ́rẹ̀ adágójúlójì àṣàká kì nẹ́tù yẹ́rẹ̀ ya yi jun lu dagu ko daga de jamana buka me aka me gweda ojunu ji kama de ne ka ka kun keme de ngwe mi kama ka ku ina aka ke gweda ija mo ne ka kuma gweda ina ne biga kai ojunu ji min babi ihtiramil mauta makai as a as as a way of respecting eh aboku makuma makumaji the deceased boku makumaji eh abakini okuku ma woni ne agide as a way of edozi manwụ emedagwọ macha gịnịghị okwuta ka adịghị anyị ngereme domo abịaki keke ka adịghị anyị ngereme abịakolu ka akpanyụ mere abịaki n'ugbo kwamado na aji oji na ojileche kọ etute tutumiche egbe nyiche medagwọ ya ịmanwụcha alege nkwu ji na ojiche nyote enwere neda abụ maji memedamegwọ mamacha ka ka wala ilẹ̀ ipò yìí mọ̀ eh, farahimahullahu ma kana atba'ahu li sunna yẹn ni ojú mọ́mí ọjọ́ kí dẹ́pọ̀ imam muhammad yà á lè bí sunna tàbálẹ̀ ẹ̀wọ̀n lẹ́sìn ohun máa dé dóhun ó dúkùn máa dóhun sí imam ahali sunna máa dóhun yìí ẹgbọ́n kò máa kí imam ahali sunna mutlakan máa lè mi wájú sí kíákí imam ahali sunna ṣe dọ̀là gidẹ́ wa ẹnì kì aka ṣe imam ahmed yà kà dọ̀ alhamdulillah ẹ̀ẹ́mí gidẹ́ yìí kò kàtà yà lè kàdé yìí فسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب